oṣù kẹjọ la wà yóò jọ kò ní ṣàì jọ ilé wa jọ ọ̀nà wa jọ irítẹ́rẹ́ jọgbó orere tó jọ wá ni olódùmarè á ṣe fún wa ire gbogbo á sí ọ̀dẹ̀dẹ̀ wa ní oṣù kẹjọ tá a wà yìí ikú àrùn ọ̀fọ̀ kò ní jọ sí ìyẹ̀wù wa bó kù dẹ̀dẹ̀ kọ́ lọ́jọ́ kan rí aláyè àjẹ́ aburú kò ní jọ sí ilé mi kò ní jọ sí ilé ẹ kò ní jọ sí ilé gbogbo àwọn tó fẹ́ wa fúre kò ní jọ sí ilé gbogbo àwa láàánú wa kò dẹ̀ ní jọ sí ìlú wa nàìjíríà lágbára ọlọ́run ẹ wo a máa rí bá ti ṣe a dẹ̀ máa rí ọ̀nà gbígbà àṣẹ ó ti ṣe é ṣe èyí mo fi kí gbogbo ẹ tèmi káàbọ̀ sí orí lórí ètò akíyìn tòní ó yá mo kí yín o mo tún wá kí yín wípé ẹ kú oṣù tuntun ṣe é rí ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ ọdún yìí lágbára ọlọ́run ẹ̀mí wa náà ló máa parí ẹ̀ ànírógun àkóbá ànírógun ẹjọ́ ànírógun àgbákò ànírógun ẹ̀wọ̀n ogun ìkáwọ́lérí fẹsẹ̀jọlẹ̀ kò ní jẹ́ tèmi kò ní jẹ́ tiẹ̀ ẹ wo tíbi bá ń lọ àníbá tó bá ń bọ̀ lẹ́yìn wa kò ní bá wa ní àṣẹ Èdùmàrè ṣe wá rí gbogbo nǹkan rẹ tá a fẹ́ fáyé wa òun lọ́lọ́run máa fún wa àní sunkún láṣẹ Èdùmàrè a lẹ́tọ̀ọ́ ètò la kí yín ó ọmọ wo ló ṣàpràprà yìí <laughs> ọmọ wo ló wà lọ́gbọ́n Orísun òkè wíìsì the guardian of Orísun Àyìnkẹ́ Kújọ́rẹ̀ lórúkọ tèmi ọmọ bíbí inú Wonder Dayo Kújọ́rẹ̀ a sọ̀rọ̀ fetefete small but mighty tẹ́ ẹ bá tún wá sọ pé coded but loaded èmi ni mo máa máa jẹ yín ẹ ti mọ̀ wípé lórí ètò AkiiYin gbogbo nǹkan tínú yín máa ń dùn sí pátápátá òun ni mo máa mú wá fún yín social media trend ló ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ lifestyle tips lọ́lọ́kọ̀ òjọ̀kọ̀ òun náà wà entertainment news nìkan kò gbẹ́yìn ṣé wàá rí gbogbo àwọn tẹ́ ẹ ti fi ránṣẹ́ sí mi pé kí n bá yín kí máa tún wá bá yín kí wọn dáadáa mo máa jíṣẹ́ yẹn ju bẹ́ẹ̀ ṣe ràn mí lọ yẹ kẹ́ mi gbogbo àwọn music video yín lọ́lọ́kọ̀ òjọ̀kan tẹ́ tún ti wá fi ránṣẹ́ sí mi gbogbo ẹ̀ pátápátá lẹ máa jẹ̀gbádùn lórí ètò Akínyìnlé ẹ wo ẹ má yí kúrò lórí Orísun torí pé lórí Orísun yìí ẹ̀yin náà mọ̀ pé àwa ni bàbá àwa ni Elédùwà fi ṣe ká máa gbé àṣà àti ṣe lárugẹ àwa ni Elédùwà fi rán ẹ̀dẹ̀ ti mọ̀ pé kò sí ẹlẹ́gbẹ́ wa ẹ jọ ẹ̀yin náà mọ̀ tẹ́lẹ̀ àwọn tó kù wọ́n kàn ṣe kí ni wọ́n kàn pààrọ̀ ariwo dẹ̀kọ́ ni music wọ́n okay <laughs> ẹ wo ẹ jẹ́ ká lọ jó sí jọ̀wọ́ láti ọwọ́ Davido tí bá máa padà dé ètò akínyìn ó sì ń tẹ̀síwájú jọ̀jọ̀wọ́ my baby jọ̀jọ̀wọ́ ẹ jọ̀wọ́ o mo ń padà bọ̀. bàbá kan máa ní o ló wá ti ọmọ rẹ̀ mọ́nú kéèjì ẹbí mi pé kí nìdí <laughs> ẹbí mi pé kí tí bàbá yẹn fi ti ọmọ ẹ̀ mọ́nú kéèjì ó lọ́mọ òun lo Snapchat ẹ máa wọ Snapchat alájà yẹn. <laughs> ó lọ́mọ òun lo snapchat alájà jù pé ah, ah all the time all the time tóun bá ti rọ ọmọ òun báyìí snapchat alájà ni so ó ti já sí wípé ọmọ òun ti dájá nìyẹn kóun dẹ̀ máa ṣe kí ni kó rọra máa tì mọ́ kejì kó tó búyàn jẹ <laughs> táwọn ọba dẹ̀ rọrọ snapchat ẹ̀ tó tán ah, ah, oríṣiríṣi ni ẹlòmíà gbé snapchat sábà ó kàn máa rí orí màálù máa wò pé àkí ló ṣẹlẹ̀ ẹwà ẹwà wa orítọ́lọ́hún fún mi kan lélẹ̀ orítọ́lọ́hún fún mi kan lélẹ̀ ètò kí ó ṣì ń tẹ̀síwájú gbogbo ẹ̀yin olólùfẹ́ mi nílé ẹ wo lẹ́nìí mo máa jáde o ajáde ajáde ajáde ajáde a kán síta a wá lọ bèrè lọ́wọ́ àwọn èèyàn lọ́lọ́kọ̀ òjọ̀kan tá a lẹ fẹ́ kí orin wo ni mo fẹ́ jẹ́ kẹ́ ẹ play ẹ wo lọ́lọ́ba ẹ jẹ́ ká bọ́ síta ká wo àwọn èèyàn hmm, tí wọ́n ti fẹ́ kíyàn wọ́n ti dúró wọ́n ti set gidigba ó yálé ní lórí ètò akínyìn ti Dayọ̀ Kujore Àyìnkẹ́ Dayọ̀ Kujore mo ti rẹ́dì láti mú orin mo dẹ̀ ti rẹ́dì láti kí àwọn olólùfẹ́ mi ẹ jẹ́ ká lọ gbọ́ bí àwọn èèyàn bí wọ́n ṣe sọ̀rọ̀ kíkí orin sí lọ́lọ́kọ̀ òjọ̀kan mo ń padà bọ̀. orúkọ tèmi ni Ọlámídé Ayọ̀lá Sànlóyè ẹni tí mo fẹ́ kí ni ọkọ mi olówó orí mi pé wọ́n ṣeun wọ́n kú ìtọ́jú wọ́n kú gbogbo ẹ̀ gbogbo ẹ̀ wọ́n kú àdúró tíì ó kú ìfẹ́ tí wọ́n ní sí mi mo sì tún fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn òbí mi náà àwọn náà gbìyànjú wọ́n ṣe òun wọ́n kú ìtọ́jú mi ó gbogbo ìgbà mi orin tí mo dẹ̀ fẹ́ jẹ́ kí wọ́n bá mi lè lórí amóhùnmáwòrán yìí ni orin ìfẹ́ èyí tí Adékúnlé Gold tí ó kọ. orúkọ mi ni Bákàrè Yétúndé òṣèré orí ìtàgé ni mí mo fẹ́ fi àkókò yìí kí ọmọ mi Davis Larry Motilayo ó jẹ́ ọmọ alálùbáríkà ó jẹ́ ọmọ tó máa ń gbọ́rọ̀ tó dẹ̀ mọ̀wé ẹ̀ ó jẹ́ ọmọ tó ní sùúrù tó ní ìfaradà wàá túbọ̀ máa mọ̀wé ẹ̀ sí mi ò ní fojú sunkún ẹ o mi ò ní fi ẹ́ ṣàwátì ibi táwọn ẹgbẹ́ ẹ bá ti ń ṣe nǹkan re o ò ní bá wọn káwọ́ jọ níbẹ̀ orí ni ẹ ò ní dìrù iná kò ní tán owó ẹ lórúkọ Jésù ẹ jọ ẹ bá mi play Ọlọ́ládèmí Àṣàkẹ́ fún ọmọ mi Palazzo ẹ ṣe gan ni. orúkọ mi ni Olúwafẹ́yìí Fúnkẹ́ Adéwọlé bẹ́ẹ̀ ni mo fẹ́ kí màámi àti bàámi fún ìfẹ́ fún ìtọ́jú fún ìpèsè àti gbogbo nǹkan tó ń ṣe fún èmi àti àwọn àbúrò mi mo dẹ̀ fẹ́ kẹ́ bá mi fi orin tó bá ti wù yín orin ìfẹ́ kẹ́ bá mi fi dúpẹ́ lọ́wọ́ wọn. ọmọ mi irat oyèbísí ojú ó nífẹ̀ẹ́ sí orin overloading ọmọ dáadáa ni sí mi ọ̀rẹ́ mọ́mí ẹ̀ ni ọmọ alálùbáríkà ni in fact she is a beautiful girl so mo fẹ́ kẹ́ bá mi play overloading toró nífẹ̀ẹ́ sórin yẹn gan-an ni. ẹ̀yin náà ti rí gbogbo nǹkan tí àwọn tìta sọ ẹ ti rí àwọn tó fẹ́ kí ẹ ti rí orin tí wọ́n mú lọ́lọ́kọ̀ òjọ̀kan mo dẹ̀ lérò pé ẹ̀yin tẹ wà lé náà ẹ ń gbádùn ẹ ẹ má wàá gbàgbé mo máa sọ fún yín wípé gbogbo orin tẹ́ bá nífẹ̀ẹ́ sí jùlọ ẹ lọ sí gbogbo orin social media platform pátápátá pátápátá orin tẹ́ ẹ bá fẹ́ kí n dúró sórí ètò Àkíìyín kí n bá yín kọ ẹ lọ fi síbẹ̀. mo fẹ́ kí àwọn ọ̀rẹ́ àtijọ́ tó tẹ̀ tipẹ́ tó ti gbúrò wọn fi ránṣẹ́ sí mi fún mi lórúkọ wọn sọ bí tó ń gbé màá bẹ́ẹ̀ dárúkọ wọn màá bẹ́ẹ̀ kí wọn ẹ̀yin ṣe wedding anniversary ni ẹ fẹ́ kí n kí yín màá kí yín ìkómọ ni ẹ fẹ́ kí n kí yín màá congratulate wọ́n ti sọ pé tá a bá ti ń bó lóríire yọ̀ kí ló máa máa ṣẹlẹ̀ oríire náà máa máa jẹ́ tiwa ni ẹ dẹ̀ mọ̀ pé èmi ń tèmi èmi máa ń bó lóríire yọ̀ ni bẹ́ẹ̀ náà ni oríire ṣe bàtẹ́ máa máa jẹ́ ti tèmi ìwọ náà tó ń wó mi ilé tó bá jẹ́ wípé o máa ń bá olóríire yọ̀ dáadáa tó kì í lára ọmọlàkejì ẹ tó kì í lára ayọ̀ ire ọmọlàkejì ẹ ó ti di dandan kóríire náà jẹ́ tiẹ̀ ẹ fi gbogbo àwọn tẹ́ ẹ fẹ́ kí lọ́lọ́kọ̀ òjọ̀kan ẹ fi wọ́n ránṣẹ́ sí mi orin nìwọ nífẹ̀ẹ́ sí jùlọ mo fẹ́ kí n bẹ́ẹ̀ play orin mi mo fẹ́ kí n bẹ́ẹ̀ play orin tòun fi ránṣẹ́ sí mi ẹ lọ sí gbogbo orí social media platform pátápátá lórí twitter at orisun tv lórí ig at orisun tv lórí facebook ẹ like page wa lórí orisun tv yìí náà ni ẹ fẹ́ sẹ̀ǹdẹ̀ sí èmi náà pé òkè àyìnkẹ́ wọ́n ni mo fẹ́ fi ránṣẹ́ sí ẹ lè lọ sórí twitter mi at tosikujore on ig at àyìn Fúnkẹ́ Dayọ̀ Kújọrẹ̀ lórí Facebook ó ti yé yín ẹ lọ like page mi at Àyìnkẹ́ Dayọ̀ Kújọrẹ̀ yìí náà ni. ẹ̀yin tèmi nílé ókè kí wá máa mú lọ ní mẹ́lọmẹ́lọ lórí nǹkan tó ń ṣẹlẹ̀ ní gbogbo títà entertainment stuff wa kí gan ló ṣẹlẹ̀ entertainment news wo ni mo ní fún yín lẹ́nu wọ́n sọ wípé tá a bá fẹ́ bí màá bá lámà jó tó bá fẹ́ bí màá bá lámà yọ ìyá ọmọ òní kú bàbá ọmọ òní kú ọmọ àdàgbà àdàrúgbó torí àwọn tá ni mo ṣe kọrin yìí mo ń kọrin torí Ọláyínká Peters àti Yétúndé ni ẹ̀ náà ti mọ Láyínká Peters tó jẹ́ fútbọ́là àti Yétúndé Mrs Pẹ́pẹ́yẹ ah ọjọ́ ìyàwó wọn ń gbà yà á máa lọ lórí Orísun mọ̀ pé gbogbo ẹ̀yin tẹ́ bá ṣèrántí ó kó àwọn tó rí sùsùngbà yẹn tí wọ́n ṣe ìyàwó ìyàwó yẹn dúró láàrin ọlọ́run ti wá fún wọn ní èrè ìyàwó kí ni èrè ìyàwó ẹ̀yìn ìyàwó ò mẹ́ni èrè ìyàwó ni wípé ọmọ tuntun jò dòló ìjọ ọmọ ọmọ jí fòwúrà mi jó Aba àbọ̀ mẹ́sàn-án. abá ọláyínká àti yétúndéyọ̀ torí pé ọlọ́run ti ṣoore ńlá ní ayé wọn bàbá ti ṣe fún wọn wọn ti di ọlọ́mọ láyé kí lèrè ìgbéyàwó ọmọ ni lágbára Ọlọ́run ṣé wàá rí wọn náà tó wo mi tó ti ṣègbéyàwó tí wọn náà wàá retí Olúwa fún oore bàǹtàbàǹtà yìí ọlọ́run máa bá mi fún ẹ ṣébèjì ló ń wá ọlọ́run á fún ẹ ìbẹ́ta ni ọlọ́run á fún ẹ ìbẹ́rin ni ọlọ́run á fún ẹ abáyínká àti Yétúndé Yọ̀ torí wípé wọ́n ti bí ọmọ lanti, lanti, lanti. Mr Macaroni òkè <laughs> ó ti yẹ fíkì fíkì ẹ̀yin náà ti mọ̀ wípé Mr Macaroni ẹ ti mọ̀ pé adẹ́rìnpòṣónú ta máa nífẹ̀ẹ́ sí jùlọ ìyẹn skit maker wa kí ni Mr Macaroni sọ ó ní ẹni tó bá wá jáde hmm, ní sáà tá a wà yìí tó wá sọ pé kóun máa wá ṣe take give away ó lẹ́nìyẹn ó lẹ́nìyẹn ò nífẹ̀ẹ́ òun ẹnìyẹn fẹ́ gbẹ̀mí lọ́wọ́ torí pé situation naija wa yìí lọ́wọ́ tá a wà yìí ẹ wípé ó dáa ká má sọ mi ọ̀rọ̀ rere náà la máa máa sọ sí nàìjíríà wa ẹ jẹ́ ká máa gbàdúrà fún ìlú wa tó o bá ti ń gbàdúrà fún ìlú ẹ torí ìlú tó ń gbàdúrà fún yẹn ìlú yẹn nìwọ náà ń gbé ó ti di dandan kí gbogbo eré bó ṣe ń súre sílùú ẹ yẹn kó máa jẹ́ ti tiẹ̀ náà hitmaker mr macaroni ó sọ wípé ẹni tẹ bá sọ pé kóun ṣe giveaway ń sáàyè ẹ fẹ́ gbẹ̀mí lẹ́nu òun tóun ti máa mọ̀ pé ọ̀tá òun láyé àti lọ́run ni pé torí situation naija sí i ah, nǹkan rọ̀ mi ní sọ pé le nǹkan rọ̀ nǹkan rọ̀ àdúrà tèmi ṣáà ni pé lágbára ọlọ́run kọ́ lọ́ọ́ máa fi gbogbo ẹ̀ wá lọ́rùn dọ́là tiwọn <laughs> tẹ bá fẹ́ gbẹ́ ní ti ṣe eh, ẹ́ẹ́ dọ́là ti wọ́n o yéé ìlú dá o èmi ò ní sọ pé ìlú ò dá ìlú máa máa dá náà ẹ wo ẹ jẹ́ a máa súre fún ìlúwa ẹ ká máa súre fún ìlúwa. a ní jù báyìí lọ ní ti abala entertainment news ti tèmi lórí ètò Akíìyín lẹ́nu ẹ jẹ́ ká lọ jó sí one ticket láti ọwọ́ Davido àti Kiss Daniel. see baby if you want to live obi ko live hey, no do ṣàkàrà. No dey carry your shoulder o eh eh as you see me so owó oh, ṣẹ́yìn gbogbo ẹ̀yin títí tẹ wàá lé ẹ̀rọ ra máa ṣe díẹ̀ díẹ̀ yín ni wọ́n bá wí mọ̀ páwọn obìnrin a máa ń ṣàkọ̀gọ̀ kò ti ṣàkọ̀ ṣàkọ̀ ṣàkọ̀ títí gbogbo àwọn tó yẹ kó fi ẹ̀ ṣàyà wọ́n ti ṣe kíni. ẹgbẹ́ ṣódà sílẹ̀ torí ẹ̀ gangan ni Davido àti Kiss Daniel ṣe kọ one ticket. ẹ jẹ́ ká lọ gbọ́ one ticket láti ọwọ́ Davido dáfídì orin àti Kiss Daniel mo ń padà bọ̀ mo kí yín o ètò Àkíìyín ṣì ń tẹ̀síwájú lórí amóhùnmáwòrán tẹ́ nífẹ̀ẹ́ sí jùlọ Orísun pẹ̀lú Àyìnkẹ́ Dayọ̀ kùjọ rẹ̀ kí wá máa mú lọ ní mẹ́lọmẹ́lọ lórí gbogbo àwọn messages tí wọ́n fi ránṣẹ́ sí mi ṣẹ́rí tí bá ti rí àwọn messages yẹn báyìí inú mi máa ń dùn ayọ̀ mi máa ń kú torí pé ah ah mo máa wò pé ah ah ṣé bẹ́ẹ̀ làwọn èèyàn ṣe nífẹ̀ẹ́ ètò akínyìn tó sí ni ṣé bẹ́ẹ̀ làwọn èèyàn ṣe nífẹ̀ẹ́ àyìnkẹ́ sí ẹ mo dúpẹ́ ìfẹ́ yín tẹ́ ẹ ní sí mi mo mọ̀ ọ́ lóore lágbára ọlọ́run ọlọ́run máa máa nífẹ̀ẹ́ yín náà kí wọ́n máa mú lọ lórí gbogbo àwọn messages yẹn bí mo ṣe sọ Salimot Fọláṣadé Sherifa ṣẹ̀tẹ̀ rántí yẹn ọ̀rẹ́ ẹ̀gbọ́n mi ni tẹ́rí ń gbàtọ̀ gbọ́ wípé à Tóyọ̀sí ni ẹ̀gbọ́n Àyìnkẹ́ ẹ́ òmí pé Tóyọ̀sí tèmi mọ̀ Tóyọ̀sí tí mo mọ̀ ní ẹ̀gbọ́n Àyìnkẹ́ tí mo máa ń wò lórí Orísun wọ́n kí wa wípé a kú iṣẹ́ o lórí ètò Akíìyín wọ́n sọ pé always ìyẹn já sí pé ní gbogbo ni àwọn máa ń wà pẹ̀lú ètò Àyìnkẹ́ Dayọ̀ Kújọrẹ̀ lórí Akíìyín wọ́n ní in fact táwọn bá ti gbé e sórí Orísun báyìí táwọn bá ti tíun ní báyìí ah kò ń ṣàyìn takin àwọn máa gbé kúrò ọ̀rẹ́ táwọn bá tún ti pé mi ni mo wà ń bẹ̀ wọ́n láwọn àtúgbé padà síbi ẹ wo mo mọ̀ ọ́ lóore mo mọ̀ ọ́ lóore mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ Talimat Fọláṣadé Sherifat mo dúpẹ́ gbogbo ìfẹ́ tẹ́ ẹ ní sórísun mo dúpẹ́ ìfẹ́ tẹ́ ẹ ní sakíyín mo wá tún dúpẹ́ ìfẹ́ tẹ́ ẹ ní sí small yìí <laughs> tẹ́ ẹ ní sí small yìí mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́. general láti orí facebook wọ́n ní wípé kí n bá wọn kí àbúrò wọn tí orúkọ ẹ̀ ń jẹ́ ayọ̀mídé wọ́n ní wípé ó graduate kò máa easy <laughs> kò easy o nǹkan ayọ̀ ni nǹkan ńlá tó tó kéèyàn kí ni èmi náà wá tún kí ayọ̀mídé on behalf of general wípé Ayọ̀mídé congratulations lórí ètò akíyín kọ́mọ́ tó lọ skul ayé ta wà yìí ṣówó skul afẹ́sọ̀ ni àbí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní skul àbí asu strike tó ń ṣẹlẹ̀ tó yẹ pé iléèwé tó yẹ ká lọ́dún mẹ́rin a máa máa lọ́dún mẹ́jọ ọlọ́run ló lè bá wa tó nàìjà wa yìí ṣá iléèwé tó yẹ ká lọ́dún mẹ́rin a máa lọ́dún márùn-ún àgàgà tó bá lọ jẹ́ pé mẹ́tì ló lọ rí ìdán àti ẹ ti bẹ́ẹ̀ ó máa lọ lo bí ọdún mẹ́wàá gbogbo ayọ̀ bẹ́ẹ̀ wà ti fẹ́ máa wọ thirty eight <laughs> àbí thirty nine àbí ẹ àwa ń bá Ayọ̀mídé yọ̀ torí pé kò easy kò easy ọ̀pọ̀ èèyàn ló ti wá sùn tó jẹ́ pé ó bẹ̀rẹ̀ sùn gan tí ò tẹ̀lé parí ẹ̀ kọ́kọ́ ti ṣẹlẹ̀ tó ti drop out nǹkan kan ti ṣẹlẹ̀ tó ti rò pé ẹ wo iléèwé yìí ti sú mi jàre kò easy kò easy nẹ́jà ẹ̀kọ́ lọ́n jẹ́ kó rọrùn fún wa mo wá ń fi àǹfààní yìí kí Ayọ̀mídé general ló ní pé ká máa kí ẹ wípé congratulations tó o ṣe àṣeyọrí jáde tó o graduate kò easy o èmi náà tó wá ń fàǹfààní kí gbogbo ẹ̀yin tẹ̀ ń tó bá tẹ̀ jẹ́ pé wọn náà ti ṣetán láti kú ìdí tí mo ṣe máa ń sọ fún yín nìyẹn gbogbo nǹkan tẹ́ ẹ bá fẹ́ kí n máa sọ gbogbo àwọn tẹ́ ẹ bá fẹ́ kí n kí ránṣẹ́ sí mi yẹ́ màá máa bá yín sọ ní ṣíṣẹ̀ ń tẹ̀lé màá máa kí gbogbo wọn fún yín orin ló nífẹ̀ẹ́ sí jùlọ fi ránṣẹ́ sí mi èmi abẹ́ plẹ̀ kí tí wọ́n máa kí Kórèdé Abíọ́nà Kórèdé Abíọ́nà ó ṣe ọjọ́ ìbí mo gbà ládùúrà wípé Kórèdé Abíọ́nà ẹ̀mí àágùn nínú owó nínú ọlá nínú àìkú baálé ọ̀rọ̀ ó máa máa dàgbà nínú ọgbọ́n ìmọ̀ àti òye Kórèdé Abíọ́nà mo kí ẹ mo kí ẹ mo kí ẹ kí n tún wá máa kí Mr Ṣògorẹ́níkejì ẹ̀rù jẹjẹ bá bèèsì e torí pé nínú oṣù táwa yìí gangan gangan gangan gangan ni Mr Ṣògo náà máa ṣe ọjọ́ bí wọn ẹ mo kí Mr. Ṣògo ẹ kú gbogbo gbàyà ọ̀gá mi mo máa ń pè wọ́n ọ̀gá mi tó da wọ́n da wọ́n de èèyàn yìí ni wọ́n mo kí yín pé ẹ kú ìpalẹ̀mọ́ ọjọ́ bí tó ń bọ̀ lágbára ọlọ́run ṣe rí gbogbo nǹkan tẹ́ wá ń tọrọ lọ́wọ́ ọlọ́run ẹ tẹ́ ẹ ń tọrọ ọlọ́run á ṣe fún yín á tún ṣe jù bẹ́ẹ̀ lọ mo kí Mr. Ṣògo Abiona Ṣògorẹ́nikejì tí a lórí Orísun mi pé wọ́n kú ìpalẹ̀mọ́ ayẹyẹ ọjọ́ bí wọn gbogbo ẹ̀ tẹ̀mí lé ẹ wò ẹ wò mo mọ̀ pé mo ti try lẹ́nu <laughs> kò mú yín kí n lọ àmọ́ owó mi náà kémi náà dúró àròjọ́ mú solókun àròjọ́ mú solókun má gbàgbé má gbàgbé gbogbo àwọn tó fẹ́ kí lọ máa fi sí gbogbo orí social media platform wa pátápátá pátápátá o fẹ́ kí yọ̀ ni o fẹ́ jẹ́ n play orin fún ẹni ẹni tó bá wù ẹ́ tó o fẹ́ kí sọ fún èmi fi ránṣẹ́ sáwà lórí social media wa lórí Orísun ní Twitter at Orísun TV lórí IG at Orísun TV lórí Facebook like page wa at Orísun TV mo fẹ́ send gbogbo àwọn messages ẹsẹ̀ mi náà personally lọ sí orí Twitter at Tosin Kujore lórí IG at Ayinke Dayo Kujore lórí Facebook like page like page mi ẹ máa fi gbogbo àwọn messages yẹn ẹ jẹ́ kó máa wọlé bọ̀ ẹ jẹ́ kó máa rólì kó máa yí bí sí àrìn ok kó máa yí bí sí àrìn kó máa yí bí sí àrìn máa tún dúró síbí màá máa bá yín ká wọn síta lọ́lọ́kùnjọ̀kan kémi náà tún wá máa fi àǹfààní yìí kí n máa fi kí Mrs Ìrètí Bóríṣàdé àbí ṣé mo lẹ́tọ̀ọ́ láti pín èmi náà ní orí ètò akínyìn ni màá kẹ́ni tó mi mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ mrs ìrètí bóríṣadé godmother mi ni mo máa pẹ́ wọ́n ṣe ìfẹ́ tí wọ́n ní sí mi ẹ wo àti inú ni ìfẹ́ yẹn ti wá ẹ jẹ́ sáré fún yín gist wọn tó máa lọ. ìgbà tí ọkọ wọn kú ní twenty two thousand and seventeen lágbára ọlọ́run kí ọlọ́run máa bá mi fi ọ̀run kẹ́ late pa bóríṣadé ah orísun ló lọ òṣì èkìtì la lọ ẹyọ ọmọ òṣì èkìtì báwo ni iṣẹ́ wa mo tún wá tún yín kí torí pé ibẹ̀ ni Mrs Ireti. Bóríṣadé ti ṣẹ̀ wá nígbà yẹn wọ́n wá pe Orísun wọn ní kó Orísun wọn lọ cover event yẹn aṣàníyàn òkè Orísun gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ ìgbà tá a máa débẹ̀ kẹrí bí gbogbo èrò ṣe pọ̀ tó ń gbà yẹn ní Èkìtì tí Mrs Ireti Bóríṣadé tí wọ́n rí mi báyìí pẹ̀lú bí wọ́n ṣe ń feel sad pé ah àwọn pàdánù ọkọ ọkọlọ máa bá mi fọrùn kẹ ọkọlọ fọrùn kẹ bàbá mi náà bí wọ́n ṣe ń feel sad pé ah ọkọ àwọn ti kú bọ́ ṣe rí mi wọ́n bú sẹ́rìn ni wọ́n rò pé kí ló ṣẹlẹ̀ àyìnkẹ́ ìwọ mo rántí bá ṣe sọ ìwọ ìwọ ìwọ ojú wa ń tì èmi lèmi náà wá aṣọ <laughs> ó ní à àwọn onífẹ̀ẹ́ mi torí mi làwọn ṣe máa ń wo Orísun gbogbo àwọn ẹbí àwọn àwọn onífẹ̀ẹ́ Orísun gbogbo ètò mi pátápátá pátápátá ni wọ́n máa ń wò àwọn alálọ́ cover abẹ́rẹ́ àyẹ̀ngbà láti ìgbà yẹn ìfẹ́ mrs ìrètí bọ́rìṣàdé fún mi àti fún orísun tv ó pọ̀ ó pọ̀ ó pọ̀ èmi náà wá ń fi àǹfààní kí yín lórí ètò akínyìn tí a lórí Orísun wípé Mrs Ìrètí Bọ́ríṣadé mo nífẹ̀ẹ́ yín ẹ ṣé ẹ ṣé ẹ ṣé ẹ ṣé mo ń kí yín mo kó gbogbo ìfẹ́ inú mi jáde báyìí mo kó báyìí mo kó báyìí mo á kó mo dá síta fún yín ẹ wò lágbára Ọlọ́run ẹ máa pẹ́ fún wa ẹ máa pẹ́ fún wa àníjù báyìí lọ lórí ètò akínyìn tẹni gbogbo ẹ̀yin tèmílẹ gbogbo social media platform pátápátápátá ni ó ṣí sílẹ̀ lórí twitter at orisun tv lórí ig at orisun tv lórí facebook ẹ lọ like page wa a wà lórí youtube náà èmi náà lórí twitter at tosi kujore lórí ig at ayinke dayo kujore lórí facebook láìkì péjì mi ilé ti yá ni ẹ kí lè má lé mi kọ́nà máa ná mi a tún máa fi ayọ̀ àti ìdùnnú pàdé ní ọjọ́ mi ọjọ́ rẹ̀ ayinke kujore lórúkọ tèmi ọmọ bíbí inú wonderful dayo kujore ní báyìí mò ń sọ wípé ó dàbọ̀.